ẹ̀yin tèmi nílé ẹ kú dédé àsìkò yìí lórí awuyewuye tó ń ṣẹlẹ̀ tí àwọn ìjọba tán ní pé kán fi òpin sí rural settlement ráńpẹ́ ṣé yẹn wá túmọ̀ sí wípé àwọn ìjọba ti ń gbọ́ràn sí àwọn aráàlú lẹ́nu orúkọ tèmi ni Ògúndáre Wúràọlá lórí Orísun ó yá ẹ máa tẹ̀lé mi ká lọ. bó ṣe yẹ kó rí nìyẹn àwọn la yàn síbẹ̀ tí nǹkan bá ti ń ṣẹlẹ̀ nílùú tá a bá ti rí pé kò dáa tá a bá ti sọ àwọn náà máa gbọ́ tó bá dẹ̀ ti rí pé nǹkan tá à ń sọ yẹn òun lọ́wọ́ náà láti máa ṣe because nǹkan tá a fi yàn wọ́n síbẹ̀ in the first place nìyẹn. ẹ wọ́n ń gbọ́dọ̀ sáwọn èèyàn lẹ́nu ọ̀rọ̀ tí ẹnì wọ́n sáyẹn lẹ́nu ni pé ó rí bẹ́ẹ̀ lé nǹkan tí wọ́n ń sọ táwọn èèyàn ń sọ òun ló fa gbogbo irú ọ̀rọ̀ yẹn tí wọ́n bá yẹ pé wọ́n gbọ́ ní irú nǹkan tí ó ṣẹlẹ̀ yẹn tí wọ́n fi káńsù ọ̀rọ̀ yẹn kò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ so ìyẹn jẹ́ kó jẹ́ mọ̀ pé àwọn gọ́ọ̀mẹ̀ntì wa ta ni wọ́n ń gbọ́ nǹkan tí à ń sọ. tẹ́lẹ̀tẹ́lẹ̀ àkèrè irú nǹkan báyọ̀ tẹ̀ kì í ṣẹlẹ̀ ni wọ́n ń gbọ́rọ̀ sí wa létí ṣùgbọ́n sí wọ́n ti ń gbọ́rọ̀ torí social media èmi dẹ̀ fẹ́ suggest pé apẹ́ ká vote social media president bí ẹ̀yẹn ló máa ṣẹlẹ̀ ìyẹn máa dáa fún wa tẹ́lẹ̀ wọn kì í gbọ́ wa àmọ́ ń sìn data ti cheap gbogbo èèyàn ló ń post lórí Instagram lórí Facebook àwọn àwọn president wa náà wọ́n ti wọ́n ti ń gbọ́ràn wọ́n ti ní social media manager bọ́n yẹn mention wọn náà ni wọ́n yẹn dára lóhùn. wọ́n ti ń gbọ́rọ̀ sí àwọn èèyàn lẹ́nu ó fẹ́ dàbí pé àwọn èèyàn kì í sọ̀rọ̀ tẹ́lẹ̀ because gbogbo nǹkan tó ń ṣe àwọn èèyàn ń bẹ̀rù pé tán bá sọ̀rọ̀ ó ní nǹkan tí ìjọba lè ó lè ó lè ó lè backfire bíi pé nǹkan pé wọ́n lè padà wá ṣe wọ́n ní jàǹbá àbí ní àwọn ọ̀nà táwọn èèyàn fi ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ ó jẹ́ àwọn ọ̀nà tó yẹ pé kì í ṣe nǹkan tí ó ṣe tẹ́tí sí nígbà tá a bá ní àwọn èèyàn sọ̀rọ̀ bí èébú sí àwọn èèyàn wọn kì í sọ ní ọ̀nà tó yẹ kán ṣe sọ ṣùgbọ́n lélẹ̀ tí wọ́n ṣe wọ́n rí i pé àwọn èèyàn sọ̀rọ̀ wọ́n jáde láti fi ẹ̀dùn kan pé nǹkan bá àwa ò fẹ́ a dẹ̀ fọlọ́run pé wọ́n ti ń gbọ́rọ̀ sí àwọn èèyàn lẹ́ because um, káníkà bẹ̀rẹ̀ látòrí senator he is a lawmaker so mo believe pé ó yẹ kó wá nǹkan láti ṣe rather than slapping the lady ó lè work out sáré pé lady yẹn ẹ pé lady yẹn actually ó ó ṣèkan tó wà wrong or ṣùgbọ́n ní àwọn orderly tó yẹ pé wọ́n lè take care of that he shouldn't take a law into his hand so I believe something should be done about that. àwọn ìjọba ọ̀n try agbára wọn kọ́lọ́n kó túbọ̀ fún wọn ṣe bọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé ńgbà míì tọ́ba fẹ́ ṣe nǹkan wọn ní àwọn kan wà àwọn ní house àwọn máa disagree pẹ̀lú nǹkan tí ìjọba fẹ́ ṣe yẹn ìyẹn náà jẹ́ ìkan náà àwọn nǹkan tó fà tó fi dàbẹ́ ni pé àwọn ìjọba ò kì í ṣe nǹkan táwọn aráàlú fẹ́ kò tí ń táyé pé ó possible kí ìjọba kò decide kó dẹ̀ ṣe nǹkan yẹn fúnra wọn àwọn ìjọba kan àwọn èèyàn kan wà ní under ìjọba yẹn tó ready láti ṣe dáadáa tó fẹ́ ṣe normal tó fẹ́ tún lù ṣe kò tí nǹkan tèmi rí sọ̀rọ̀ yẹn ni. kì í ṣe pé àwọn ìjọba ti ń gbọ́rọ̀ sí wa lẹ́nu ṣùgbọ́n kọ́lọ́ ń kọ̀ wa ni ìdẹ́gbà yẹn ọ̀tọ̀ ni kọ́tọ́ máa sọ́ ń sìn orí ìtọ́sọ pé ó gbáyàn létí yẹn ń sìn kò pọ́síbù kò yẹ kó gbáyàn létí torí pé olórí la pè é gbogbo nǹkan tó yẹ kán ṣe gbogbo nǹkan tó ṣe fún yẹ kó mú mọ́ra gẹ́gẹ́ bíi pé um, òun wà níwájú so ó ràǹgì fún nǹkan tó ṣe yẹn tó tọ́ bá dẹ̀ ní pé kán da lẹ́bi lọ kán da lẹ́bi bọ̀ nǹkan táwọn aráàlú bá ti sọ náà ní ṣá o so kò sẹ́bi lọ́wọ́ ẹnìkan bọ̀ tí nǹkan tó ṣe yẹn ń kò possible kò yẹ kó ṣe bẹ́ẹ̀. wọ́n ti ń gbọ́rọ̀ sáwọn èèyàn lẹ́nu because you see uh, bí àwọn èèyàn ṣe ń try láti máa sọ inú wọn fún ìjọba tíjọba dẹ̀ ń take care action àwọn wo issue ti Sanwó-Olú tó lọ sí kí náà ti ń pè ọ̀nà Jorai ti àwọn trailers yẹn so ìgbà táwọn èèyàn ń sọ opinion wọn wọ́n dẹ̀ attend sí sí wọn so but action ti ń lọ ń bẹ̀ ń sìn